Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ Mùfúlihún. Oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. Mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. Mùfúlihún group of schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. Bámo kẹ́kọ̀ọ́ Sound qualitative Islamic and Western education memorization, competency in Arabic language, daily and memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral upbringing, computer application kit, bounty blood Muslim in fellowship ìjọ behavior Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá Road, Ajibola Street, beside Alafia Bread Bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mọ́ àwọn ọmọ wa lọ sí Muslim. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفي ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí يا aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí nílùú ìbàdàn àti ní muslim masfala road ajibola street àwọn ni wọ́n so nígbọ̀wọ́ ètò yìí abẹ́lọ́n ọba àlekè ọlá gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n ń gbé owó wọn kalẹ̀ tí ètò yìí fi ń lọ lórí afẹ́fẹ́ ọlọ́run bá ní ṣàlékún dáadáa fún wọn Ramadan ọlọ́run gbà níjọsìn lọ́wọ́ wa jẹ́ ká jọ jèrè láyé àtijọ́ gbèǹde alkiyama tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukuran lẹ́nu ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Abdulkudus agboluaje bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ọlọ́run bá ní fún àwọn ọmọ ìní àlùbáríkà tí ó pọ̀ mọ́jẹ̀ kan gbàgbé ìmọ̀ ẹ jẹ́ kí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa náà Balkis Qasim kó fún wa ní àyọkà láti inú hadith bismillah. qala rasulullah sallallahu alayhi wa sallam la wala jiroro rawahu ibn majah translation the prophet of allah peace be upon him said there should be no causing of harm nor should there be reciprocating of harm Translated by ibn majah lessons from the hadith islam discourages harming people One should not reciprocate evil with evil. Infliction of harm on people is a sign of weakness of faith. Wàlékùn Mùsàlámù Tùlá. Ọlọ́run bá ní dá àwọn ọmọ yìí sí o, kó jẹ́ kí wọ́n sórí ire. Ẹ̀yin arúsìn Ọlọ́run, a tún ń tẹ̀ síwájú lórí ètò wa ètò Al-Muflihun gẹ́gẹ́ bí ìṣe wa. Abẹ́lọ́run kó jẹ́ kó wúlò fáwa tá à ń ń gbọ́ kó má ṣe ní ìbàlẹ́jọ́ ọbú fún wa tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama agbọ́nriwo la tó fẹ́ kánlù lónìí jẹ̀mọ́ ẹ̀ mọ̀ jẹ́ asúmọ́tò sí i tá a bá rẹ̀ ń tó ń sùn ọyẹ ẹ̀jẹ̀ ají báyìí o agbọ́nrin tá a fẹ́ kánlù agbọ́nrin kan tọkàn gbogbo wa ni o kọ́lọ́hún ọba àlékè ọlá kó jẹ́ àjọ jèrè òun náà la pè ní kọ̀sọ́ isulibaitil muslim features of muslim home ẹ̀yin òbí ẹ̀yin alagbato ẹ̀yin èèyàn nínú ìlú kálukú wa ẹ ká mọ̀ ṣàkíyèsí àwọn nǹkan wo ló ń lọ láwọn inú wa lónìí àwọn nǹkan tó ń lọ láwọn inú ilé yìí ó ń kó bá dùgbò nígbà tó kó bá dùgbò tán ó ń kó bá náà lù láti inú ìyẹn la ṣe nídìí kíkálukú wa ká padà sí drawing board bó o nílé wa ṣe fẹ́ jẹ́lé mùsùlùmí tí ò ní já sí pé nù rọ̀mọ̀dọ́nà nìkan nílé wa jẹ́ ilé mùsùlùmí o kí làwọn ń tọ́ yẹ kárí lára ilé mùsùlùmí á ṣàlàyé ẹ̀ kí làwọn tí ò yẹ kó máa lọ nínú ilé mùsùlùmí kálukú wa náà ó lè fura àtẹni tó ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa á lè jọ pera wa ṣàkíyèsí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àfáà ní ká lọ gbọ́ yé o pé gbogbo wa kúlùkùn rọ̀ìn olùdarí alákòóso adaranjẹ ní gbogbo wa wọ́n sì bí wá tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama bó o la ṣe darí gbogbo àwọn tọ́lọ̀ ń kó sí wa lábẹ́ ìyẹn làáfàá ṣe ń sọ fún wa pé tá a bá ń sọ̀rọ̀ ilé mùsùlùmí ilé mùsùlùmí kó sínú bàbá ìyá àti àwọn ọmọ àlùbáríkà tọ́lọ̀ bá ti ta wọ́n lọ́rẹ ilé mùsùlùmí ń gbà míì ó tún lè fẹjú jù bá ń lọ ó lè kó sínú bàbá tó bí ọkọ ìyá tó bí ọkọ bàbá tó bíyàwó ìyá tó bíyàwó àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò tó ń gbénu fámìlì wa ṣùgbọ́n èyí tó primary muslim home òun ni kárí ọkọ àtìyàwó àtàwọn ọmọ wọn tí wọ́n jẹ́ ẹbí kan ní níta àlefiwé nuclear family kọjá sí pé nílé wọn tí wọ́n ń gbé ìtí islam fẹ́ kó máa ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ń bẹ̀ tí gbogbo inú ilé bá rí báyìí ẹ̀ẹ́rì pàwùjọ náà dáwùjọ islam àwùjọ dáwùjọ mùsùlùmí ìyẹn la ṣe nídìí kábára wa sọ̀rọ̀ kí làwọn ń tọ́ yẹ ká ṣe tílé wa ò fi jẹ́ ilé mùsùlùmí o kọ́lọ́run bá àlékè ọlá kó ṣe lé ẹnì kọ̀ọ̀kan wa nílé mùsùlùmí. àfààní ká lọ gbọ́ yìí o nǹkan alákọ̀ọ́kọ́ pélé ọ̀jẹ̀lé mùsùlùmí òun ni sọ̀láhù zàwùjẹ́yì sọ̀láhù zàwùjẹ́yì. ilé ò jẹ́lé mùsùlùmí níbi tí bàbá àtìyá gan tọ́kàn wọn ọ̀rọ̀ fún Islam àáfàá lẹ́yìn òbí a rí pa ń fókọ́ọ̀sì pọ̀ ọdún yà á fókọ́ọ̀sì pọ̀ lórí kí ni ọjà àwùjọ ọ̀dà kí ni ọ̀jẹ̀ ní olé ọ̀dà kí ni ọ̀jẹ̀ káwa gan ọ̀dà individuals tí Islam wa náà ó fi dá tọ́jẹ́ pé lẹ́yìn Ramadan a rí pa tó jẹ́ mùsùlùmí gidi àáfàá láwọn tí ó gbélé mùsùlùmí dúró òun lọkùnrin àtobìnrin tí wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n fẹ́ ra wọn lànàbí wa sallallahu alayhi wa alihi wa sallam ló fi ń sọ fún wa pé ìdá àtàkùn máa ń tẹ̀lé báwọn náà dínà wú àkúlùkọ̀ wú fàzáwìjúhù tẹ́ ẹ bá ti rẹ́ni tọ́jọ́ ọmọlúàbí tó níwà tó lẹ́sìn irú ẹ̀ tí kẹ́ ẹ jẹ́ ọ̀fẹ́ ọmọ yín nu ẹ̀ẹ́dì pé nítorí bí àtàlà ń sọ kò sọ pé tó ní private jet kò sọ pé tọ́jọ́ ọmọ yahoo tó gbé mọ́tò ńlá wá kò sọ wípé tọ́jẹ́ kí ni o four one nine àbọ̀já mrọ̀bà ẹni tó ní nǹkan méjì ìwà àtẹ̀sìn ẹni tó níwà àtẹ̀sìn tárísìkì bá wá kún fàbí àwà ní ẹ̀mà tárísìkì bá kún tí ò níwà tí ò lẹ́sìn ó tó lè fìyà jọmọ yín àṣẹlẹ̀ mùsùlùmí bẹ̀rẹ̀ níbi sọláhù zàwùjẹ́ kọjá sí pé àtọkọ àtìyàwó àwọn méjèèjì gangan jẹ́ ni ọlọ́run ìyẹn ni kálukú wa ṣe gbọ́dọ̀ máa wà áfà ọmọ wa ọkùnrin irú ìyàwó wo ni mú bọ̀ wá wa. ọmọ ewu obìnrin irú ọkọ wo lọ́fẹ́ẹ́fẹ́ kìí ṣe fẹ́ nìkan kẹgbẹ́ mọ́tò ńlá kan wá ẹnìkan kówó wá bá wa gbogbo nǹkan lé ayé ọkàn sáyé àwọn mọ́tò ní táwọn èèyàn kàkún mọ́tò ńlá lánàá fólífò àwọn fídíọ̀sì kankan àwọn five oh four ta ni wọ́n lè ta ló lè tún máa fi soge mọ́ lónìí gbogbo mọ́tò tá a kàkún mọ́tò ńlá lónìí pàǹtì ní ọ̀dà the next ten twenty years àwọn fóònù tá a máa fi pè láyé ìjọ tó fẹ́ tó bá ní ládùúgbò ọ̀gá ni tíwú ẹni bẹ́ẹ̀ bá wáyé lónìí ọgọ́ olòṣì ní ọ̀jẹ̀ àfẹ́kílẹ̀ mùsùlùmí ó lè dìde gbogbo àwa tá a jẹ́ èèyàn ibi tí ká ti bẹ̀rẹ̀ ni pé ọkọ àtìyàwó káwọn gan jẹ́ èèyàn rẹ̀ àwa tá a ti wá fẹ́ra wa tá a rí pé tó ìjẹ́ mùsùlùmí wa kò tí ì yanrantí tó yorùbá ní ọ̀bà ni kò tí ì bàjẹ́ àwọn tá a padà ṣe ó súnmọ́ ká sọ náà torí ìdánilẹ́kọ̀ọ́ ọgbà tó apá mẹ́ta sí márùn-ún kọ́lọ́n tọ́ wa sọ náà ẹ̀yin arúfin ọlọ́run ẹ jẹ́ kálukú wa ó ṣiṣẹ́ lórí kínú ilé ewó lè jẹ́lé mùsùlùmí bìdáyàtán ní sọ̀lá ìzàwùjẹ́ ọkọ àtìyàwó kan jẹ́ mùsùlùmí gidi tọ́ba ti wá rí báyìí àáfàá níṣẹ́ bẹ́ẹ̀ gbọ́n tọ́lọ́run bá ń sọnù sọ́rọ́tò àárọ̀ Quran chapter seven verse fifty eight ọlọ́ni wàlúbáládù tọ́yíbù yáhùrújù nàbàtù hùbì ìdìnnìlá wàlẹ́dì ìkọ́bùsàlà yáhùrújù ìlà nàkìdá jama ṣe bí gbogbo wa náà la mọ̀ só ti yé ilẹ̀ tó bá jẹ́lẹ̀ ọlọ́ràá kílẹ̀ ẹ̀sfẹ́ẹ̀tì kọjáde ń bẹ̀ irúgbìn tó dáa ni ilẹ̀ tó jẹ́lẹ̀ òkò ilẹ̀ tí ò ṣe tó dáa bó o lẹ ṣe wá ẹ̀sfẹ́ẹ̀tì iṣu tí ó ta bọ̀ọ̀lì tí ó ta bọ̀ọ̀kùbọ̀ọ̀kù ń bẹ̀ jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ bàbá àtìyá kẹ́kọ́ jẹ́ èèyàn rẹ̀ kán jẹ́ ni ọlọ́run ibẹ̀ láti wá máa retí àwọn ọmọ dáadáa fẹ́ wá rí sọ̀láhùn zaidan fakọ̀t kò tí tó a lè rí bàbá àti ìyá kan jẹ́ ní ire ilé wọn òsì tó ní ìjẹ́lẹ̀ mùsùlùmí ìyẹn ni ó jà tó máa tẹ̀lé àwọn ìròyìn mìíràn tó ń bọ̀ yìí. àáfàá nílé mùsùlùmí alifẹ́tùlì mùsùlùmí kọ́ ìmọ̀n alàlì ìmọ̀n alàmík. ilé mùsùlùmí orí tí a máa tí ó jẹ́ foundation rẹ̀ tí ó jẹ́ ìpìlẹ̀ rẹ̀ òun ni ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ gbàgbọ́ òdodo odidi tọ́píìkì kan ni tóun nìkan lè gbódìdí rọ̀mọ́bọ́n kan tá à ní sọ twenty percent lónìí fáwọn ilé wa jẹ́lẹ̀ mùsùlùmí ilé mùsùlùmí ò ní wọ́n gbà pé ashadu allah ilaha kò sẹ́ni tíjọsìn tọ́ sí lódodo kò sẹ́ni tó yẹ ká máa sìn wọ́n gbà pé kò sálágbára kò sẹ́ni tó lè ṣèjẹ́ ilé mùsùlùmí èsèlé tí o ti máa so nǹkan kọ́ ẹnu ọ̀nà ilé mùsùlùmí òdodo wọn ò ní máa so àdó wọn ò ní so sẹ́rẹ́ wọn ò ní gbé igbá sẹ́nu ọ̀nà lé ilé mùsùlùmí èsèlé tí o ti máa so má ma í ilé mùsùlùmí èsèlé tọ́já sí wípé gbogbo àwọn ọmọ tí wọ́n bá jade láàárọ̀ wọn ò ti kọ́ pọ̀ fọ̀ ilé mùsùlùmí èsèlé tọ́já sí wípé ọ̀fẹ́ àgbà ni wọ́n fi wẹ̀ ilé mùsùlùmí alali imanil amik ilé tí gbàgbọ́ òdodo gbọ́dọ̀ wà ń bẹ̀ ni ìlọ́pàá tó de pẹ̀lú àwọn ọmọ sáwá láti ilé mùsùlùmí tí wọn nkan je rí nǹkan jẹ wọn ní di yahoo wọn ní dafẹ́wó wọn ní dole wọn ní ọmọ nǹkan ládùúgbò torí wọn ti fi rè wọn kódà wọn ò tó mọ nígbà bá débi ọ̀rọ̀ ọba dà àwọn ti mọ̀ pé wọ́n lè jẹ wọ́n lè má jẹ wọ́n lè gbàwé wọ́n lè gbàwé wọ́n lè wọ́n lè má ti wà fáwọn wọ́n gbà pé èèyàn lè bímọ kó kú tó bá bímọ tó kú wọn ò ní torí ẹ̀ só ń dè mọ́ ọmọ lọ́rùn tó bá tún bímọ míì wọn ò ní torí ẹ̀ ya gbẹ́rẹ́ sí gbogbo ọmọ wọn lójú ilé mùsùlùmí ẹ̀ lérí wọn ká máa sí gbẹ́rẹ́ sójú wọn ò lè sí gbẹ́rẹ́ sábíyá ilé mùsùlùmí ẹ̀ lérí wọn kọ́ jẹ́ pé orí àṣejẹ àbí ọṣẹ kan tí wọ́n fi ń wẹ̀ òun ló gbé wọn ró kọ́ ìmọ̀n alàlì ìmọ̀n alàmì orí ìgbàgbọ́ òdodo ni wọ́n dùn lé lórí ṣèbá aya 21 one ọlọ́ni wọ́n lè dín iná àmànù wà tábà àti ndúríyàtò ń bi ìmánì alhakọ̀nà bí ndúríyàtò. olùgbàgbọ́ òdodo àwọn tó gbọ́ lọ́n ní ti òdodo àwọn tó tún jáde ọmọdọ́mọ wọn náà àwọn náà tún ń tẹ̀lé wọn nínú ìgbàgbọ́ òdodo tó bá dijọ́ pàdé ara wọn báyìí àmọ́ wọn lépa kọ̀sọ́ ifulibaiti alimuslim ilé ẹ̀kọ́ muslim group of schools àwọn náà sọ onígbọ̀wọ́ ètò yìí ilé ẹ̀kọ́ yìí ní annual ramadan lecture ní saturday april one twenty twenty three níbi tí àwọn dókítà wa abdulkadir hashim tí wọ́n ti máa bá ní ṣàlàyé nípa àwọn tó tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹjẹ́ àjọ pàdé o ẹ lè fẹ́ pè wọ́n ẹ̀mọ̀gbà sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero títí òru ọ̀la táàtùn máa pàdé ìnáyẹn lẹ́sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamu alaykum wa rahmatulah wa barakatuh.